إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله واعلموا عباد الله أن الأمانة بمفهومها الواسع الذي أراد الله لها وأرادها رسوله صلى الله عليه وسلم ضد الخيانة لمفهوم الوعصة الذي نهى الله ورسوله عنها عباد الله ولتكون الأمانة في كل ما افترض الله على العباد في الدين والعراض والأموال والعقول والأنفس والمعارف والعلوم والولاية والحكم والشهادة والقضاء والأسرار والحوادث الخمس والنحو ذلك فإياك ما قال الكتب رحمه الله تعالى تعوم الجميع في الدين عباد الله إنما لا يمكن أن يكون الأمين أمينا إلا إذا كان عف عما عليه من حق غيره حريصا ومؤدبا ما يجب عليه من حق غيره حريص على حفظ منصوب عليه من سمعت في هذه الرقابة فهو أمين وهو أيضا أهل المفلحين الذين قال الله عنهم في كتابه قد أفلح المؤمنون إلى قوله سبحانه وتعالى والذين هم بأماناتهم وعهدهم راضون عباد الله إذا نصلنا إلى كلمة الأمانة وإننا سنجد فيها معنى الأمان فكأن الأمن والطمأنينة والراحة مرغوبة كلها بتحقيق الأمانة على وجهها الصحيح وقد سهل أبو رسول الله صلى الله عليه وسلم أن يستعمله فضرب بيده على منقبه وقال يا أبا ذر إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي والندامة إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها رواه مسلم أنت تقول الله

kágbá káàkiri tó sọ ìṣẹ̀lá Muhammad sallallahu alaihi wasallam ajúmọ̀lẹ́ àwọn ṣùhábà pé ìjọsùn tí yóò ṣe tí yóò jẹ́rẹ̀ rẹ̀ ó ní ìjọsùn tí ẹ̀rí jù àná Muhammad èyí tó burú jù mú tí ẹmà ṣe láyé gbogbo tó bá yí àdáadáa lẹ mẹ́sìn anabi sallallahu alaihi wasallam anabi ní aburú gbogbo ẹ gbogbo tó bá sì di aburú o lè ti náwó lọ náà o ọlọ́run jẹ́ àtòrí fún afẹ́ sí ọ mẹ́jọ àwọ̀ náà lọ ọlọ́lá ìdáṣẹ́dọ̀lọ́ ìdáṣẹ́dọ̀lọ́ ẹ̀yọ́ ló ní ọlọ́run èyí tó jẹ́ àkórí kútúbà wa ní ọ̀sán yìí òun náà ní ádàrú ní àmáàdà tí mo tàmà àtàwọn ìyàmẹ́rin ìlú mọ̀tàkà gbogbo àwùjọ tabari àmánà ń bẹ̀ kí ni tí ó máa jẹ́ orí pa àmánà náà ní àwùjọ náà kí ni nǹkan tí àmánà tí ó bì sí àwùjọ nígbà tabari láwùjọ wọ́n máa dárí wáyé dáa mú fìdá àmánà tábáwá sàfẹ́kù àmẹ́rẹ̀ ìlmọ̀tẹ́mà ní àwùjọ kí ni ipa tó mú bí annabi muhammad sallallahu alaihi wasallam ó sọ náà rẹ̀ jẹ́ hadith àbúrẹ́ ìgbà dúnyà ti bá ti táwọn bá ń rá àmẹ́rẹ̀ tó bá ń láàrin anábì ní ẹmọ rẹ̀ jáde وقال أبو هريرة رضي الله تعالى عنه كيف يدعمها يا رسول الله ó ní kó ànábì ní ìdá ó dàrà ápù ìdàgbò ìhàrí tó bá yẹ pé ètò ẹ̀ká gbé kan sí gbèkàgbè sí ètò ẹ̀ká bá ń bì kan sáà bá ti bá ń bẹ́ẹ̀ àti rámọ́nà láàrin lọ àmọ́nà tó ń parẹ̀ yìí sábà ní àmọ́nà lágbọ́n yìí rẹ̀ nù ṣẹ̀ríà ó fẹ̀ bí àti mọ́rún lọ àmẹ́nà nínú ṣẹ̀rí Islam ó fẹ̀ nígbà tí máa ń rọ̀ta ó fẹ̀ ní pé ẹgbẹ́ owó sí mi lọ́wọ́ ó fẹ̀ nígbà lọ èyí tó jẹ́ ìdàkejì rẹ̀ alàkìyàrá ìṣèjàmbá ó wọ gbogbo ọba ṣe lọ́rùn èèyàn fún wa pé káṣe àmẹ́nà gbogbo tọ́wọ́ ní á fi tí àmẹ́nà bá ti kú níbi nǹkan òní àti jàmbá àmẹ́nà gbogbo gbogbo lọ́wọ́ kìí ṣe kíká kówó ká sí ìyàn lọ́jọ́ nìkan òlápẹ́ ní àmẹ́nà ẹ̀sìn ọlọ́mọba àmójútó bí olúwa ti ní àmójútó àti ìjà ọ̀tá àmọ́ náà wọ́n bá ní ẹ̀rù òun náà wọ́n bá ń sọ́nà alùpùpù kẹ́rì pé àmánà nígbà tá a dá àmánà àníkà ní àtìgbàtà ìsẹ́mà ó kọ́ ó ní tàwọn ọ̀ka ilẹ̀ ọkọ̀ olóhùn lérò ọmọ ilẹ̀ tí wá àmánà ọlọ́run tá a gbà lórí ayé tàwọn fíìdì ìgbà àjọ́sùn abọ́lọ́rọ̀ ọba dámọ́jẹ̀ fún pé ìwọ nìkan láàmà ti jọ tuntun àti jàmbá àmàna nígbà bá ti ń gbé ẹ̀tọ́ ẹlọ́tọ̀ fọ́nà ọba ẹ̀tọ́ ọlọ́ta tó bẹ́ẹ̀ dánù àti jàmbá àmàna àlẹ́ àmàna ó jọ

ó wọnú ìmọ̀ ṣe dáadáa yàní kéèyàn rí dáadáa kí ẹ máa fi àwọn èèyàn sí nígbà tó bá rí láwọn èèyàn tó ń ṣe àìdá ojúṣe wọ́gbọ́n jẹ́ mùsùlùmí òun ní kọ́ pé wọ́n ti tó dá nígbà tó máa ṣe jọ dá tó bá lọ́wọ́ ṣe ìbàjẹ́ tó máa ń wọ́n ran ọ̀dìjàmbá àmàna ẹni ká wá sàfẹ́sì láwùjọ yìí láwùjọ yìí àwọn ará jọ wọ́n fi àmánà gan àmánà bẹ ní ara wọn pé ẹ̀rú ọlọ́wọ́ bá máa ń bà wọ́n nǹkan tó wá jẹ́ ẹ̀sẹ̀ lọ́tọ̀ọ́ wọ́n gbà ẹ̀fẹ́ lè dùn tó bá ti rí àwọn èèyàn tó máa ń tẹ ìbàjẹ́ wọ́n mọ̀ sí ojúṣe wọn ni ojúṣe àwọn káwọn kọ́ máa wọn ìbàjẹ́ lónìí kò rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dí máa wọn kan kó máa rẹ̀ gbèrè gbé ti tẹ bá wí ní ẹ̀bá bá wí yóò bẹ̀rẹ̀ ń sùn òun bẹ́ẹ̀ lè pẹ́ta wá lù ẹ̀dá òbí ọkùnkùn ti lè lù wọ́n ti lè lùmọ́ kékeré gbàtà ti ṣe bàjẹ́ ìfì àmọ́rinlẹ̀ láwùjọ ká máa pé ara tó wọ́ oníkára ẹ̀dá ń ṣe ìbàjẹ́ kásìmọ̀ wọ́n ká máa sọ ká máa pọ̀ fún wọn wọ́n bẹ́ẹ̀ náà ni àmọ́nà ó wọ́ bí ìmọ̀tàmà bẹ́ẹ̀ bá jẹ́ àfá ó wọ́ ní ìkẹta pé àmọ́nà tó ẹ̀yìn níbi ìmọ̀ tó ní kó lámọ́nà bẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé kí lọ́lọ́ ń sọ kílà mẹ́rin sọ sọ fáwọn èèyàn kọ́tà fájọ́ pé ikú ọgá kù sínú ọgá kù sí bẹ́ẹ̀ ọ̀lá ọlọ́run ní pọ́n látara rẹ̀ mọ́tò orí bí ọkù sí nìkan kọ máa roko sọ àpárá rẹ̀ ọ̀rọ̀ náà èyí tí ò tú sí ọmọ tú sí bẹ́ẹ̀ asàpapọ̀ àmánà náà àfáà yìí lẹ́yìn náà àfáà súnnà àwọn ń sọ̀rọ̀ lórí àmánà ní ní àti torí yẹ́ ìṣẹ́ lẹ́lẹ́ tó yẹ́ ìṣẹ́ lẹ́lẹ́ tàbí ṣe bẹ́ẹ̀ àwùjọ ọ̀dá wọ́lé wíláyà àmánà ó wọ́ bí ipò ipò ipò jọba pé mo fẹ́ di òkú ìjọba ọmọ tó ń bèèrè fún èyí ẹwà ẹwà náà lónìí àwùjọ ẹgbẹ́ ọmọ mùsùlùmí àwọn nǹkan tó tó ti wá mẹ́rin àwọn òṣèlú béèrè tọ́lá àwọn àfà ẹ̀ẹ́gẹ̀ bí àjẹ́gẹ́ lọ́la àwọn àfà tó tọ̀mù wáyé ṣùgbọ́n àwọn àfà tó tàn wá lẹ́mọ̀ máa ń kò bọ́ sí kí mùsùlùmí kan bọ́ ka tó yá ẹ̀yà bí nàfẹ́ ìdílé ewu ńláńlá wà ń bẹ̀ kìí ṣẹ́wu rẹ̀ ẹ máa jà sí ẹ máa fara yín sí sẹ́yìn bí ó yẹ ọmọdé tóbi tó bẹ́ẹ̀ náà léwu rẹ̀ tóbi tó wájú ọlọ́run ní máa bẹ́ ní eré ti wálẹ̀ bẹ́ẹ̀ náà léwu rẹ̀ ṣe ti wá níwájú ọlọ́run bẹ́ẹ̀ bá jẹ́ pẹ́lẹ̀ sí nàìjíríà yìí ó ṣe àgbátàn ara rẹ̀ èyí ò gbọ́dọ̀ léwu láti jẹ́ àkóso láti jẹ́ náà náà ní nàìjíríà wáyé ṣe ẹ̀jẹ̀ pẹ́lẹ́sì òun lé eré léwu ẹ̀ tó tẹ̀lé olùsẹ́rìtì pẹ́lẹ́sì àwọn oyè yìí ní bá ń wá oyè wù ìkánná wọn tàbí àdúgbà Muhammad sọ̀tọ́lá bá ń ṣe ní àmà náà tó pẹ̀lú àníyàn tó dáa ní àbúdá yọdí aláwọ̀tàlá àrùn ló lọ bá ní Muhammad sallallahu alaihi wasallam ó ní wà náà bí tẹ́mínà ti rí oṣù ẹ̀dù àbí wọ́n yẹ káńsí lọ ìtọ́ bẹ̀rẹ̀ fún àkọ́ tó fẹ́ sí ìlú ọmọ apàdó láti pé àwùsáfì àwùsáfì ọ̀sáfù àwọn tó sáfì ọ̀sẹ̀ ah, kálukú jẹ́ ń jà tí bọ́ọ̀tẹ̀ kọ́lé tí wọ́n lọ mọ̀ lọ èsì tọ́mọ̀lọ́mọ́tọ̀ lánàá tẹ́jì bìlì kọ́ ní mọ́ ìrìn bẹ́yẹ bá ti yóò fẹ́ gẹ̀rí àwọn èèyàn kan ọdí gọmọ ọ̀dọ̀ fún ọmọ ohun ẹ̀dà ọdí ọ̀ní sùn ọ̀ní wo nítọ́ ìtumọ̀ rẹ̀ Àníjúwá gbá ìgbẹ̀rẹ̀ ń bá yìí ó fi ó ní ìnàkàdọ̀ rìn alẹ́bí lọ ọlẹ́gẹ̀ ọlẹ́gẹ̀ ló bí ìṣó ní kéèké pé múmọ̀ ní sábàtà ìyí tí bàtà ní kọ́lọ̀ tó yíwá bí kan sáré kọ́lọ̀ jábẹ̀ ni tẹ́mọ́lẹ́ jọ ẹjú èèyàn kò tó ní òlè lágbára bọ̀dá tẹ́bí wo ìṣẹ́sí àbúdáwì ẹni tẹ́lẹ̀ ẹni ẹni kò ẹmí ẹmí ẹmí ẹlọ́ pọ̀ bẹ́ẹ̀ sì lọ́wọ́ ẹta fẹ́ so ẹgbẹ́ ká so fún kó lásán sáwọn ọ̀rọ̀ ah, púpọ̀ àníbẹ̀ ní iná ha àmẹ́nà àníbẹ̀ yìí kò tó ń bèèrè fún yìí àmẹ́nà nípa wà iná ha nẹ́bẹ̀mà ìyàwó mẹ́lẹ̀kìyàmà ẹni tó bá ṣe yóò gbàjà jẹ́ káàbámà tó bá dìgbà àjọ̀kẹ̀yàmà pé ipò náà sọ èyí tán ká mọ́ ìlú anẹ́bìnrin wàhálà ní amọ́nà ní ẹni bá ṣe yóò padà jẹ àbámà láti kí á mọ́ anẹ́bì ló gbẹ̀rún sallallahu alaihi wasallam sáwọn àríwẹ̀ lórí anẹ́bìnrin kọ́dà náà iná kírísìyàn ìgbẹ́ni máa rí ẹ̀yẹ́ ìwájú ọlọ́run ọba ni àyàfi ẹni tó bá mú pẹ̀lú wọ́n rẹ̀ bí wọ́n bẹ́ẹ̀ bá gbọ́ iná pè ní ìpé àmọ́ náà níbi ìjó lórí tí ẹ lọ sọ́dí wọn rí sí àpọ̀ ọ̀pọ̀jọ́ ọlọ́ọ̀dá ara rẹ̀ fún ara rẹ̀ lọ́ọ̀lì sáì pé èsì má fún ara rẹ̀ tó bá ìpèsè ìtọ́ ọ̀wọ̀ bábọ̀bẹ̀ ẹ̀ẹ̀ni mọ́ lẹ́yìn kan tí wọ́n bá pèsè ọmọ wọn bá kó wá wọ́bẹ̀ yóò jáde padà ní nítorí ó pàdé kí a máa jẹ́ délé ẹni agbára púpù ni mo pẹ́ sọ́ọ́ bẹ́ẹ̀ pé mo fẹ́ kó ẹrù àwọn àlúmọ̀ ìwé kó fẹ́ rí ẹ̀ẹ́dẹ́bí pa ẹ̀ẹ́dẹ́bí pa ìbọn bẹ́ẹ̀ ní sọ́ọ́ pé àwọn pípù yìí mo fẹ́ rí ìdí wọn ìfẹ́ rí pamọ́ inú tí ń jẹ lókè mo fẹ́ táwọn ọmọ ìjẹ rú ẹ̀ inú tí wọ́n táwọn ọmọ mi lọ mo fẹ́ táwọn ọmọ lọ rú ẹ̀ inú tí wọ́n tẹ̀sí àwọn ẹlẹ́bí mi lọ mo fẹ́ táwọn ọmọ lọ inú ojú ọ̀nà ẹni tó lẹ́ ti tẹ́ ọdún kèé ti kọ́wà ní mo ti ní sí mo ti ní fi èmo ti lẹ́bí èsì ilé bí àkọ́ àìmọ̀ jà fún ọ jáde fún ààrẹ lọ́nà káàkiri ọmọ tí wọ́n yóò wá jáde wọ́n ló wá jáde tó bá jáde àwọn máa súpè fún ah ilé ìgbúrú mọ́ lórí o èyí máa fi máa fọ́ abáyé ó wá ìjọ fi jù mọ́ lọ́wọ́ lọ lé ìyá ẹ̀ pé ó wá ní kan lọ gbó ilẹ̀ fún ìyàwó tí wọ́n lè ṣe rẹ̀ tọ́lọ́ jẹ́ ká ń lọ wọn. nítorí wọ́ọ̀dù náà wà ẹgbẹ́ ní ipa kó lè lò sí pamọ́ nígbà tí ọ̀dá dáadáa bó ti dára náà lónìí táà ní tó ń jẹ kò táwọn yóò jẹ wà láì láti láìsí ní pẹ̀lẹ́ láìsí olókùta ìṣú káàkiri wá ń jẹrú ẹ̀ sáwọn táwọn yà tẹ́ táwọn jẹrú ẹ̀ àwọn táwọn lọ ní táwọn jẹrú ẹ̀ olókùta táwọn jẹrú ẹ̀ irú oúnjẹ táwọn aráàlú jẹ gẹ́lẹ́ òun ẹgbà yẹn yìí ẹ̀gúsí ló kẹjẹ mọ́ ẹ̀rìn jẹun àbí mú fún yìí ah ó lè jẹ́ ó ti jọ́ ní bá rí pé àwọn àbùmẹ́kùn mùsùlùmí àwọn mùsùlùmí wọ́n jẹ lóhùn wọn wọ́n mú tó wọ̀n nínú ìjẹun lè kí wọ́n lè sojú lọ́sẹ̀ ní wọ́n ní wọ́n wù jẹ́ ní pé nǹkan tí ń jẹ́ dààmú ọ̀nà rẹ̀ mọ́ọ̀lù wáyé ó wá kọjú sínú rẹ̀ nígbàtí ẹ̀bá ń bẹ́ yẹn sọ́rọ̀ olùkọ́ọ̀kọ̀ máa kùn àwọn láàtún kọ́ọ̀kọ̀ àbọ́ ọ̀tẹ́ ẹ̀kùn fún ẹ̀nìyàn látẹ̀pà mo fi ọlọ́run búra pé ìwọ ọkùnrin ìwọ ló sì lè yó ọ̀ lè jẹ tó wọ ata yọsùbà àbúlá olùmọ̀fẹ́ ó ti fi ọtún bá káwọn sá kó sábẹ́ ẹ̀mí wọ́n jẹ tó wọ wọn tó wọ wọn yó ìwọ ló tó yé nǹkan tó bá ìjà máa jẹ́ ni àmì àmẹ́rin níjọ́ta bá ti tàbẹ́kù àmọ́nà láwùjọ àwùjọ ẹni tó ní koríkodò ó ńlá tàbẹ́kù láwùjọ ẹni tó ní koríkodò ìjọba gbé ti àwọn lábọ́ òkè pé àwọn aráàlú ẹbá ń fún wọn lọ́wọ́ yìí àwọn òṣìṣẹ́ lọ́nà kò sí àmọ́nà ní wọ́n àmọ́ mẹ́mọ́ ọmọ àmọ́sọ ọmọ àbájá ọmọ àdẹ̀gẹ́ wọ́n á ọdún tàbí ọlọ́wọ́ ọlọ́pàá adákọ̀ọ́lọ́ ti tẹ̀lé ó lè lọ jà wọ́n náà mọ́ ẹni tí ò bá tí ò bá ní àmánà tó kùn lè gbé tọ́wà wá fi lọ ọgbọ̀rọ̀ lọ tọ́wà fi lọ ọgbọ̀rọ̀ lọ tó gbá sí jáde kìí àmà ọlọ́run ó béèrè nípa àwọn tí ń bẹ lábẹ̀rẹ̀ pé ṣé ní táwọn àbíjò àwọn national cake lára mú sí lásìkò wọn ọlọ́run ní kó bẹ lásìkò mùsùlùmí dáadáa ọwọ́ ṣùgbọ́n ti fẹ́ kó fi dáwọn wọn wọ́n lọ́dí lọ́kàn wá pín aṣọ fún gbogbo àwọn mùsùlùmí wọ́n náà yìí má jẹ́ gbogbo mùsùlùmí ayé káfífà wọn gbogbo mùsùlùmí ayé aṣọ ni wọ́n á pín kò kárí everybody kò sẹ́ sí ó ga wọ́n lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ wàhálà báwọn èèyàn tí wọ́n mọ́ wàhálà rẹ̀ bàbá mọ́ wàhálà rẹ̀ ìgbẹ́sẹ́kọ́ ṣe fún wa tí wọ́n tẹ́ tọ̀ fún kẹ́ pàtàkì pa mọ́ ní wa wọ́n lè gbé aṣọ nìkan àgbà pọ̀tá sọ wọ́n lè rẹ̀ mọ́rù wọ́n lọ ṣe wá àsìkò lábẹ́lẹ̀ ní òun bẹ́ẹ̀ tí wọ́n ti gbújọba lọ ẹni tí gbújọba pé lóògbòdì ẹ̀wọ̀n ìfọ́fà gbújọba ọlọ́dẹ bí ó sì yan ẹ lọ máa bá wọn lábẹ́lẹ̀ ní ẹ máa ṣàlàyé fún wọn ibẹ̀ ọlọ́wọ́ ti sàánú àwọn náà àmọ́ kẹ máa pariwo lé wọn àṣẹ lónìí àṣẹ lọ́la àṣẹ lónìí ìṣúlámù fẹ́ wọ́n mú sọ́wọ́ kó sábẹ́rẹ̀ máa tẹ́ pẹ̀lú bàmíjẹ́ ni kò dáa kẹ́ ìmọ̀ sí bá fún gọ́ọ̀mẹ́ntì ọlọ́wọ́ bínú sí yàn a ara nǹkan tó lọ́wọ́ fi bá òjò ìgbẹ̀ náà nìyẹn tó ní ẹgbẹ́ afẹ́ ti pọ̀ yàtọ̀ fún ìwọ́n lè kópa láwọn ó lè kópa láwọn ó lè kópa ọba o ẹ mọ̀ lọ bá gọ́ọ̀mẹ́ntì yẹn máa lọ bá fọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní kọ́rọ̀ láìsàrí àwọn àlọ́pàá ọgbọ́n tó tẹ́kìlá jìnà bẹ̀rọ lára wa ọlọ́wọ́ bí ọ kéése ti kééta wọ́n ti sàánú rẹ̀ ní bó ti jẹ́ káàkiri sí àwọn náà sábàrọ̀ wọn ya tó sáàkiri àánú rẹ̀ láti pé kẹ́gbẹ̀lẹ̀ gbé wọn náà láàrín bá kọ́ pé bá fẹ́ ìjẹ̀ sáyé kó bá wọn náà láàbà lọ bá a máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn bá wọn rújọ náà a ah, ẹmọ̀ sẹ́wù pẹ̀lú kí ẹ bá wáyé fún àmọ́ ìdílé tó ẹ̀dá tó kò ní òbí lójú wọn tàbí ẹgbọ́ bá ẹgbẹ́ máa kéré kan tọ́lí sí kò sọ bẹ́ẹ̀ ó ṣàdúrà fún wọn ó wá pé Abdullahi ọmọ rẹ̀ ní ó ní pàǹ sàrà ibà sọ oúnjẹ fún wa àbúlá ní èmi mo gbé tèmi tí bàbá mi kó wọ kó ràn má sí wọn gbà tí mo fi kò dé èmi dè wọn á dàbí wọn náà kó mọ́ wọn lọ nítorí lè ẹjí ká gbìyànjú ẹjá pé àmọ́ náà tí wọ́n gbé ìkan fún ọ pé nígbà àwọn tí wọ́n bẹ ní wọ́ọ̀dù rẹ̀ pé fún wọn dèjì tán ní ọkùnrin náà ni wọ́n pé kọ́là lè má gbèrè ara rẹ̀ kódà àwọn olóògbé bẹ̀rọ ọlọ́wọ́ tí wọ́n náà ti dàmbá èyí ni máa jó ní tó sì gbé ọ̀nà ẹni sílẹ̀ mọ́ pé òun èdè mú ìwé ìròyìn ìwé ẹgbẹ́ yẹjú àwọn èèyàn náà kọ́ jẹ́ nínú ní lọ gbàgbẹ́

nígbà náà tó má gbé ìkà mọ́gá ìdílé sanúkù fáwọn èèyàn dé mọ́sí ní òpin ní òpin lónìí tó bẹ́ẹ̀ mọ́gá tí ó lé yóò lọ ẹjọ́ bá rí ní wọ́n àmúkó jẹ ẹjọ́ bá amọ́lẹ́jọ́ pín náà ní wọ́n ti sọ́jà dá pé ẹjẹ́ àwùjọ رسول الله وعلى آله وصحبه وسلم أدب قولهم عليك قولهم bàbá nígbà Muhammad sallallahu alaihi wasallam jùmọ́ nípa àmánà lásán fúnra wa tí a bá rí àmánà láwùjọ àwùjọ ọjà tàbá sàfẹ́kù rẹ̀ àwùjọ bàjẹ́ ẹ má tàbá tàbá rí ìkàtó ṣẹlẹ̀ tàbá ṣẹlẹ̀ ẹ má jẹ́ akọ́kọ́ máa wo àǹfààní ara wa náà kí ni àǹfààní society lápapọ̀ wò kí ni ìtọ́nà bá sọ lórí ìtàpapọ̀ wò ẹjẹ́ fún aláàpọ̀ ẹ̀kan látọ̀dà nípa Muhammad sallallahu alaihi wasallam àwọn kòrẹ́ ẹgbẹ́ mọ̀ náà kòrẹ́ ìsànà ti jáde ìgbà tí mo sọ ìyà nẹ́bí ìdí ànẹ́bí ọlọ́run àmọ́ gbogbo àwọn ìlú wọn máa Muhammad nǹkan méjì ni tá a bá rí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àwùjọ yóò dáadáa Nàìjíríà wọ̀n wọ́n ìlàbí Nàìjíríà ọ̀bẹ̀lẹ̀ máa bọ́ gbogbo olùsùn gbogbo kọ́sì ìṣẹ̀lá yìí sábá ní àṣìṣẹ́lẹ̀kù kálódodo níbi ọ̀rọ̀ kálódodo níbi iṣẹ́ wàlìkàmẹ́rẹ̀nà káàkiri mójútó àmánà méjèèjì máa bí orí àmì Muhammad àwọn kòrèjì fámílì àmì Muhammad wọn àmọ́ wọ́n pé sábá ní fámílì tẹ́pẹ́ wọ́n náà eréṣìíríṣìí ilé ọkọ̀ kòrèjì ni wọ́n wọ̀dà àmásí bíyà yìí àmásí bíyà yìí wọ́n wá jẹ́ bí ìpínlẹ̀ rẹ̀ mọ́tí tẹ̀fì mọ́ ìròyìn tó bí àdéṣọ́ ibi ìkan lòun ó fọ́ọ̀lù síbẹ̀ pé àwọn ti bàbá tèmi lè léyìí àwọn eléyìí ló tọ́ fábílẹ̀ bá mi wọn àmọ́ táìdì àìlà àwọn bọ́sí àwọn ilé fọ́ọ̀lù kíkan bẹ̀ gbàtán wọn wọ́n máa fẹ́ gbé òkúta ajẹ́lù aswad wọ́n fẹ́ gbé sí ayé ìpadà tó wà gbàtán wọn kọ́ tán wọ́n fẹ́ gbé síbẹ̀ wọ́n wá ní ilé ilé òun ah, wọ́n gbé àtọ́gbé ìlú nígbè wọ́n ń jàdì kílẹ̀ ọkọ́ méjì àdì nítorí pé nǹkan báwọn ni àwọn lábáwọn ń kà fún gidi ni pé wọ́n lè àtàjẹ́ lábáwọn náà pé yóò mẹ́ jẹ́ iyì fún mọ̀lẹ́bí wọn pé àwọn bàbá ńlá bàbá ńlá ti wá àwọn náà gbé òkúta yìí àwọn náà gbé sí ayé rẹ̀ àwọn tí wọ́n ń fámìlì kọ̀ọ̀kan wọ́n wá èsì sí pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ fi sẹ́ẹ̀dì fámìlì mi ìgbọ́wọ̀ délé káàkiri pé àwọn ilé ìrìnàjò síbẹ̀ ó sọ̀tí wọ́n wá dúró síra wọn fún ànífẹ̀ẹ́nukù pé ilé ìlú gbogbo ọgbà fúnra wọn wọ́n lọ́dà àti sáàṣì nísìnyí pé àwọn lọ́bàwẹ́ ti yà déhùn fún ilé yà déhùn wọ́n wá ní nísìnyí ẹni bá wọ ẹni àkọ́kọ́ ẹni bá kọ́kọ́ wọlé sí ibi táwà yìí lónìí òun náà ní kó dájọ́ fún wa ẹjọ́ tó bá dá ẹ́ á sì tẹ̀lé wọ́n sì gbà bẹ́ẹ̀ wọ̀dákàlà wọn sùn lẹ́sọ̀ ọlọ́pàá wọn wọlé bára bí wọlé o kí àwọn ṣàmbá àwọn ọ̀pẹ̀ àwọn ilé yìí tó fi bọ̀ àbáyì kí ẹ̀ sí tẹ̀lẹ̀ sáwọn ní mẹ́ta tó kù ó ó àmọ́ ẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ní balẹ̀ ẹ̀kọ́ tó rí gbogbo ọkùnrin wọn ni rọ̀dí ìnà ó ti alọ́rọ̀ tẹ́yà pé Muhammadu wọlé rọ̀dí ìnà rẹ̀ àmín ó ti àwọn pé ẹni yìí alágbọ̀n náà lè ilé ẹkún sọ̀rọ̀ sí sọ̀rọ̀ sí kò ní fífọ́ àwọn màlẹ́fẹ̀ẹ́ sí ni wọ́n dùn àwùjọ ti bàjẹ́ bẹ́ẹ̀ni ìkan bá ń lọ tábákẹ́lì ìkan bá ń lọ mọ̀lẹ́bí wa tó lọ tó dárí káńsílọ̀ tí ò bá ra ilẹ̀ tó ti pó wọ́n mọ̀ tó fi fún ní wọn ni o ọmọ àlè wọ́n ti dárí ọ̀wá dé ẹ́dàpọ̀ ọmọ tó fẹ́ ní kọ́ lọ́sọ́ lùrù ni ẹwà lọ sí ẹfà iṣẹ́ ọdún mẹ́rin ẹni kò rà mọ́tò kò kọ́kọ́ rọ̀ rálẹ̀ nígbọ́ta bá ti kílé ìpò ní ẹ̀mí wa àwọn tí wọ́n lọ táàmà bú wọn lọ ipé kí lọ wá rí mọ́ àwọn mọ̀lẹ́bí wa ní ti ọ̀rẹ́ ìjọba ti tẹ́nu wọn hmm, níjọ náà wà láàrùn ẹ̀yíwá dáadọ́ ẹ̀ tó bá ní kó kan ní ojú kan gbogbo pátá inú wọ́n tó sáré Muhammadu tí alẹ́bí rí sáfùsí ẹwà wọ́n sáré ìjọ náà sọ́tọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sẹ́lẹ̀ alẹ́bí inú wa sọ́kọ́dà fánilì àríkọ́ nítorí alẹ́bí wa mú aṣọ ọ̀rùn rẹ̀ wà bọ̀ bí náwà ní wà tẹ̀lẹ̀ fún ara rẹ̀ wá bí òkúta ìtẹ̀ lọ́wọ́ rẹ̀ méjèèjì òbí pété rí aṣọ yìí wọ́n ní wọ́n tọ́ lẹ́sẹ̀ fámìlì wọ́n fàmbẹ̀wọ̀n wọ́n fàmbẹ̀wọ̀n wọ́n fàmbẹ̀wọ̀n wọ́n fàmbẹ̀wọ̀n wọ́n fàmbẹ̀wọ̀n wọ́n fàmbẹ̀wọ̀n ìyàwó àtọ́kọ́ wọn ò ní fọ́kàbà ìlú àwọn ọmọ ìlú ìyàwó ilé ìyàwó ilé wọ́n aṣọ aláàárẹ̀ tó jẹ́ pé ìyàwó rẹ̀ sùn lóru ó sì fa abẹ́ ìyàwó rẹ̀ sílẹ̀ tó má ìyàwó rẹ̀ bá ọkọ náà ò lè gbogbo ara fún ìyàwó ọmọ lórí tó kó sí àmì náà nígbà tí ọ̀pá bá ní ọmọ mi dákùn wá yá lọ sí láti kí wọ́n lówó ọmọ tó fẹ́ bọ̀rọ̀ mi kí mú ní àní wọ́n ní tẹ́ tẹ́ bá ń tajà wọ́n ń ta ọ̀gẹ̀dẹ̀ yíwá sí ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ lóko ní títì dèédé iye owó tó fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ òní yíwá gbé sí ní ẹ̀gbẹ́ lápẹ̀bí ojú ọ̀gẹ̀ tẹ̀lẹ̀ ní ọ̀dẹ̀ náírà òun wá wọn lé lọ ìwọ́n tó wà ń bẹ̀ ìwọ́n tó fẹ́ kọjá tó fẹ́ rà ọ̀dà pé ọ̀dẹ̀ náírà ń ta rí yíwá sí ọ̀dẹ̀ náírà yóò gbé sí lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ tó lẹ́sìn kí ló kọ rẹ̀ mú gùn mú gùn ìṣòba ẹgbẹ́ múkùn múkùn ló bá yẹ lónìí sọ pé ọwọ́ tó bá ọmọ rẹ̀ àwọn ìfẹ́ gan ló fi kalẹ̀ nínú ilẹ̀ ní lórí ilẹ̀ ayé ìyàn ti lò àwọn ilé ìwò bá dání ọ̀nà ọba lò àwọn bàbá bàbá tèmi àwọn bàbá bàbá tẹ wọ́n ti lò lò báwo ló ṣe dá lónìí tó bá gbé owó ńlá ńlá kan tó wọnú mọ̀lẹ́bí pé ẹgbà ẹgbẹ́ àwọn ìpàràwọn náà àwọn yóò pàràwọn sáré túbò sí àwọn náà níjọ́ tá a bá ti sàfẹ́kù àmàlà ní àwùjọ àwùjọ wọn ní dáadáa gbogbo àwùjọ tó bá rí wọ́n dáa ẹlọ àwọn àwùjọ tó dáa àmàlà ní kọ́tà ẹwà tí wọ́n ní ẹ̀sìn ẹlọ sí amẹ́ríkà tí wọ́n lẹ́sìn wọ́n ní ẹ̀sìn àmọ́ ní àmàlà àwọn arígbé oúnjẹ bọ́ pé oúnjẹ pẹ́lẹ́ jẹ́ bí iṣẹ́ ìlú ní ìdè ẹgbẹ́ jẹun mẹ́ ló jẹ́ bí nǹkan tó yẹ kí

oní bọ́ọ̀hù wọ́ta èyí tó máa já lẹ́nu kìí bọ́ọ̀hù wọ́ta kò sí sí jẹ́ ibi tí lè rí báwọn bá ní nínú àwọn ń dún láti rẹ́yìn ni nígbà táwọn olóòlù kò jù lọ kìí sì jọba ní fa ọrùn kẹfẹ́ òfin ìwà là ń bá rúbá wọ̀wọ́ àyè àrí

nǹkan kan ò sí wá nílùú yìí ẹjá túnra wá sí tàbá túnra wá sí àwọn ní orí àkóṣe nínú àbá ìbọn ṣẹ́rẹ̀ ọmọlọ́wọ́dára ó ní mọ̀lẹ́bù zàmánà nà wà láìsù fínà gbogbo pàdánà láìsí sáwùjọ ti wà yìí ah, ah, àwùjọ jágbá yìí ó lè wá burú jù ní pé a mọ̀ wá fún àwọn tí wọ́n ń bẹ lọ́tẹ̀ tí wọ́n mú tó wa a mọ̀ wá fún wọn àwọn sábẹ́gbẹ́ o lọ́nà sábẹ́ lọ́sọ̀rọ̀ yóò kọ́mọ̀ ti pẹ́ lọ́wọ́ ti sọ ẹnu wá pé àwọn tí wọ́n darí olóyìnbó ní jọ́nàtà ẹlẹ́gbẹ̀rún làárẹ̀dẹ̀ ọba yọ ọmọ rẹ̀ ní àà ah! ó ní tọ́pẹ́ nàìjíríà yìí fọ́wọ́ wọn fún ní àǹfààní àti sọ̀rọ̀ ni yóò rìn wà bẹ́ẹ̀ eléyìí púpọ̀ jónítà ó bó ìkalẹ̀ fáwọn nǹkan tó ti báyìí yóò balágbádá ìbú ọlọ́jẹ́ mọ́lẹ̀ yóò mọ̀ wò ní o ẹ̀dá pẹ̀lú kádà ẹ̀yin jẹ́ jẹ́ nínú máa láàrin ìjọba sáràlú ẹ̀dá ìwọ tó fún ẹ̀kọ́ aláàtọ́ ń kó ogun ẹ̀dá wọ̀n mẹ́ta bí ẹwà wọn jẹ́ wọn pè kátà sí àwọn olóṣèlú náà wọ́n kò ya ẹgbọ́n ẹgbọ́n ọdún àwọn ọmọ ọdún ọba àgbàlẹ̀ ilé ọmọ pálí kan ẹ máa fi àwọn ọmọ méjì ya ẹ̀yìn ẹ̀fin sọ́ọ̀lì ẹ̀kọ́lá ní ẹ̀mẹ́ta ẹ̀fẹ́ ẹ̀mẹ́ta ẹ̀fẹ́ ìkan pé sátẹ́sẹ̀ ọ̀kan òun nìkan ti bá gbé ọ̀kan àìbẹ̀rẹ̀ àmánà ìwọ ajé káwọn èèyàn lẹ́kọ́kọ́ jẹun náà kí wọ́n fún ọdún ìwòrí jẹ ọ̀rẹ́ sáàkùnrin ní kíríkà sọ ìbá ẹlákẹ̀mọ́ àgbà àti àwọn akún ọgbọ́gbọ́n láti ní ìsìn tàbájá lábẹ́bẹ́ wọ́n á pàpá kò wá rọrùn sí ọdọ́ ẹdítìsì àjọ àkọ́lọ́dá lónìí ẹdítìsì kí ni ìsìlẹ̀ àkọ́wà lájọ iná ìjọba àbájá ó ẹwà ń gbọ́n tó kalẹ̀ wọ́n sọ kò wá ní kalẹ̀ bá ẹlẹ́kùn tí kò wá ní ìkọ́sí ẹ̀sẹ̀ náà kúránì lọ́pàá sọ́jà kàlà yóò ti pọ̀ ṣé náà nàìjíríà yìí wà mí náà kábà rẹ̀ ẹ̀wọ́ ta bí lọ́pàá kúránì kò ti ka bẹ́ẹ̀ ni alẹ́bí kò ti ka láìláì kẹ́lẹ̀ ká kò hàn kó kú òní lọ sí kóyẹ́ pínlẹ̀ èdè ìpẹ́ orí rẹ̀ ni alẹ́bí kò lè méjì òfin ká ata kẹjọ ìlà bí nínú tí kí tẹ́lì padà sílẹ̀ sí ń sọ kí tẹ́lì padà sílẹ̀ sí ń sọ ẹ bá ti padà sọ́wọ́n máa ń sọ kàlẹ́bí sọ wọ̀n láì àwùjọ ìlú náà ẹjẹ́ padà عدوا الجوار الثاني عبد الله عليه وسلم من قراءته وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة وعلى الفلاح